Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Kí ni n fò lè ṣe láyé tí mo wà? Láyé tí mo wà kàkà kí n jalè, kàkà kí n jalè, máa kúkú dẹrú. Kí ni n fò lè ṣe láyé tí mo wà? Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Láyé tí mo wà kàkà kí n jalè, kàkà kí n jà lè máa kúkú dẹrú. Kí ni n ó fò lè ṣe láyé tí mo wà? Tẹ́ni tó jà bá lọ́la láyé, tẹ́ni tó jà bá lọ́la láyé, tẹ́ni tó jà bá lówó láyé, tẹ́ni tó jà bá lówó láyé tẹ́ni tó já àlè bá délé ẹjọ́ adájọ́ á wá fẹ̀ wọ́n sílẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ̀ wọ́n sílẹ̀ ẹ̀ṣẹ̀ tí kú wá fi dé kí ni n ó fò lè ṣe láyé tí mo wá. ẹ̀gbọ́n orin yẹn dùn orin yẹn gbà primary school ni wọ́n kọ́ wa kí ni màá fò lè ṣe láyé tí mo wá. ẹ má jẹ́ ká tanra wa o. a máa ń ṣe mistake ọ̀rọ̀ kan o. ọ̀pọ̀lọpọ̀ rò pé ẹni tó lọ sọ́jà tó lọ gbé iṣu oníṣu ẹni tó lọ sọ́jà tó lọ gbé aṣọ aláṣọ ẹni tó lọ fọ́ ilé onílé tó kó tẹlifíṣàn tó kó fáànù tó kó sá lọ tàbí ẹni tó já owó gbà lọ́wọ́ èèyàn nìkan ló lè èso nìkan ló lè o èso nìkan ló lè ẹnikẹ́ni tó bá gba ohun tí kìí ṣe tiẹ̀ lọ́wọ́ ẹnìkejì tàbí lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ ni olè lẹ́nìyẹn olè ní torí pé ohun tí èé ṣe tiẹ̀ ń ló jágbà ohun tí ń rí ohun tí ò kì í ṣe tiẹ̀ ó lè fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín kó fi gbà á ó lè fi tipátì kúkú kíyàn mú nǹkan ìjà olóró dání kó fi gbà á lọ́wọ́ ẹnìyẹn lágídí bẹ́ẹ̀ ni olè ni gẹ́gẹ́ bí a ṣe wá ń sọ lọ ọ̀rọ̀ lórí awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ mo ń fi àsìkò yìí rọ Imam Yunus Taliat mo ń fi àsìkò yìí rọ yín wípé ẹ lọ yọ ẹjọ́ yẹn kúrò ní kóòtù ẹ lọ yọ ẹjọ́ yẹn kúrò ní court tẹ́ bá wá yọ tán kì bá máa yẹ yín o kì bá máa yẹ yín gan ojú táwọn àyàn tó wá fi wò yín yóò tún yàtọ̀ sójú bẹ́ẹ̀ tún ṣe ń bá bọ̀ wá torí mínísítà yín ìwà ìpátá ìpáǹle gidi gan kú ní ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wò yín nígboro ẹ̀yin lè má mọ̀ ẹ̀yin lè má mọ̀ gbogbo ìsọ̀rọ̀ sí yín ìhùwàsí yín ní tó bá mu gẹ́rẹ́ nìyẹn ẹni tó bá wá gba oyè tí kì í soyè ìdílé rẹ̀ ẹni tó bá lọ gba oyè tí kò ń soyè ìran rẹ̀ ẹni tó bá yọ lọ lọ gba oyè lọ́wọ́ àwọn olóyè tí kì í sára nù ilé wọn kí la fẹ́ pẹ̀lú rẹ̀ kì í ṣe pé ẹni tó ja owó gbà lọ́wọ́ èèyàn kì í ṣe ẹni tó gba mọ́tò lọ́wọ́ èèyàn kì í ṣe ẹni tó ja owó gbà nìkan ló le kì í dẹ̀ sẹ́ni tó lọ fọ́ ilé onílé tó fọ́ sílẹ̀ tó fi wọlé tàbó yọ páànù tó fi wọlé tàbó já ọlẹ̀kùn onílẹ̀kùn tó fi wọlé kì í ṣe òun nìkan ni wọ́n ń pè lólè gbogbo ẹnikẹ́ni tó bá ti gba ohun tí kìí ṣe tiẹ̀ lọ́wọ́ ẹlòmíràn àbí lọ́wọ́ àwọn kan ó lè lòun náà ibi tí orílẹ̀-èdè yìí wá dé tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí dẹ̀ bà ni wípé àwọn tí ó ń jalè owó ńláńlá nǹkan ńláńlá ìjọba yìí rí wọn mú ìjọba ò sábà rí wọn mú agbára ìjọba kò sábà ń ká wọn ṣùgbọ́n àwọn tó bá gbé nǹkan kéékèèké ò ní agbára ìjọba wá ká tí wọ́n rán lẹ́wọ̀n tí wọ́n ń dájọ́ ọkú fún ẹ wo ayé ṣe rí ẹ Imam Yunus Taliat ó ń parọ́ wípé ò kí ń solóyè lábẹ́ sọ̀hún ó ń parọ́ wípé ò kí ń ṣe olóyè lábẹ́ sọ̀hún tẹ́pẹ́ irọ́ ńláńlá ni irọ́ ńláńlá gbà ni ní ààfin sọ̀hún náà ti fi ẹ́ jẹ oyè lèmọ́mọ́ àgbà tó dẹ̀ tọwọ́ bọ̀wé bọ̀ wọ́n sọ wípé ò bá wọn dòwò pọ̀ ńbẹ̀ yẹn wípé ààfin dúró lọ́tọ̀ wọ́n dúró lọ́tọ̀ ni. Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn bàbá wa ọba Gandhi ó dúró sáàfin ẹ̀ lọ́tọ̀ wọ́n náà dúró sọ́fíìsì tiẹ̀ lọ́tọ̀ ni wọ́n lórí àwọn mùsùlùmí wọ́n lọ́ba àwọn mùsùlùmí lápapọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ náà ló wá rí. a gbà pé wọ́n ni olórí àwọn mùsùlùmí ṣùgbọ́n lábẹ́ ọ̀brẹ́ ńlá lábẹ́ àṣẹ ti Ṣọ̀ún ni ọ̀ dádúró fúnra rẹ̀ Ṣọ̀ún sì máa gba ìdọ̀bálẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lò lè gba ìdọ̀bálẹ̀ ti Ṣọ̀ún so ẹnìkan ju ẹnìkan lọ́nà méjèèjì tí ẹni tó wá jẹ́ olórí ẹ̀sìn tó jẹ́ èèyàn ńlá nínú ẹ̀sìn tó jẹ́ aṣíwájú ẹ̀sìn tí bá wá ń sọ lọ́rọ̀ báyìí irú ipò la fẹ́ karó ẹni bẹ́ẹ̀ sí. àkọ́kọ́ ẹ ti sọ sẹ́yìn wípé ẹ bá wọn da òwò pọ̀ ẹ bá ààfin dòwò pọ̀ rárá pé ẹ dúró lọ́tọ̀ kan máa ṣe tiwọn lọ́tọ̀ èyí náà ń ṣe tiyín lọ́lọ́lọ́tọ̀ ni ṣùgbọ́n màá fẹ́ ká wo fídíò kan ẹnìkan ló ṣe fídíò yẹn jáde gbogbo ọ̀rọ̀ tẹ́nìyẹn wá sọ nípa yín ah, pẹ̀lú ògo ọlọ́run ó wù mí kẹ́ bá mi ṣe àfídíò ẹ pé mi pariwo kẹ́ bá mi ṣe àrẹ̀ ìní pariwo wípé ẹ bá mi ṣe àfídíò ẹ bá mi ṣe àrẹ̀ dákun mọ́ abẹ́ lórúkọ ọlọ́run ọba gbogbo ẹ̀dá tó bá wo fídíò ẹ dákun ẹ bá mi ṣe àrẹ̀ kó kàn wọ́n lára ẹ bá mi ṣe àrẹ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn ẹ dákun tó lọ́mọ bẹ̀yìn ìní pariwo pé ẹ ṣe àrẹ̀ ẹ sọ̀scribe ẹ like ẹ comment ni mo máa ń pariwo ṣùgbọ́n lónìí yìí wọ́n fẹ́ kẹ́ bá mi ṣe àrẹ̀ mo dẹ̀ fẹ́ ká comment sábẹ́ rẹ̀ màá fi voice note kan sí ta máa gbọ́ voice note ni a máa gbọ́ ohun yẹn ẹni tó ń sọ̀rọ̀ yẹn Imam Yunus Taliat wọ́n ti mọ ẹni yẹn wọ́n á ti mọ ẹni yẹn wọn kì í ṣàjèjì tí ti gbọ́ ohun ẹni gbogbo ọ̀rọ̀ tẹ́ni yẹn bá wá sọ wọn á bẹ̀ lórúkọ náà bá kí bá wá ṣe ìdáhùn sí ohun tẹ́nìyẹn ń sọ kò parọ́ mọ́ wọn dẹ́ni tí wọ́n ti sọ tèmi ti gbọ́ wípé àwọn ọba wọn dòwò pọ̀ láàfin píkṣọ̀ kan bẹ lọ́wọ́ mi sì ní ọ̀wá gbé sí i bí tẹ́ ń tọwọ́ bọ̀wé láàfin píkṣọ̀ yẹn mi gbèsè tẹ́ fi rí yẹn ni pé mi jára ọyìn níbi kan ẹgẹ́ ti bá ń sìn so ẹni tó bá já síwájú ẹ̀sìn tó jó lórí ẹ̀sìn tó jẹ́ lèmọ́mú àgbà fún gbogbo ìlú àtàgbègbè rẹ̀ a máa bá rọ ẹni bẹ́ẹ̀ níbi rọ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jìnnà sí rọ̀ ẹ dákun mọ́ padà bọ̀ wá ẹ káàbọ̀ padà sórí channel mi ẹgẹ́ bí mo ṣe wá ń sọ tí a bá ti subscribe sí channel yẹn dákun fíìmù tẹ́ ń wí gangan wò sálẹ̀ lọ́wọ́ tẹ́ máa rí subscribe níbẹ̀ fi ká tẹ̀ ẹ máa gbé subscribe jáde àwa gbé notification bell síta ago kékeré kan ìfọwọ́ tẹ ago yẹn àwa pín sí mẹ́ta yìí tó wà lókè rẹ̀ ní kẹtẹ yẹn ni pé kété tí a bá ti ṣe fíìmù jáde èyàn àkọ́ kọ́ máa rí ẹ dákun bá wa share fídíò yìí máa wá play voice note kan tó máa rí máa play voice note kan voice note yẹn tí máa wá play rẹ̀ àwa gbọ́hùn ẹ̀yin náà gbọ́ ohùn yẹn tó bá jẹ́ pé rọ́wá ni kan dáhùn sí ìbéèrè yẹn gbogbo ntẹ́nìyẹn bá sọ kan dáhùn sí bẹ́ẹ̀ ni torí ọ̀rọ̀ ti débi pé kásí àti sísọ lójú eégún ọ̀rẹ́dì ẹni tó wà ní ẹ̀kú gàngàn àti rojú ẹ̀ so bó ṣe rí nìyẹn so àwọn pàtàkì jùlọ àṣàyàn àṣàyàn àjọlóye àjọlóye àárí píjọ kan sì tàbí ṣe thumbnail fún voice note yẹn bìtìlì mọ́mú gangan ti sáìn ẹ̀sì kẹta nìyẹn ẹ jẹ́ ká ma ba lọ ẹ lọ. tó sọ yẹn irọ́ ni irọ́ ńlá àkọ́kọ́ nínú tó sọ kí n tó mọ ìyẹn náà lọ́pọ̀ kan nínú irọ́ mẹ́rin àkọ́kọ́ nínú ẹ̀ ní wípé ọsọ tó bàbá wa tí ń gbà tí àwọn ìgbésẹ̀ kan táwọn ìlú fẹ́ ṣe fún wọn ní gbogbo àwọn ìtòrí ìkánsù ní ẹ fi ń padà yẹ̀rẹ́ náà ọ̀kan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ sọ wípé gbogbo ìmáàmù tó bá ti wà lórí àpèrè ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ìlà máa ní máa wà nínú ìmùlẹ̀ kan ìmùlẹ̀ tó wọ̀n wọ̀ ní gbogbo tí ń jà fi bàbá wa sọ́n tò ní nígbà tí wọ́n dé wọ́n fẹ́ sọ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ di ìlú Christian ẹlẹ́ẹ̀kẹrin ó sọ wípé mọ́sálásí àkáàtì tó mú sí mọ́sálásí pé gbogbo àwọn tá mẹ́mẹ́ tẹ́lẹ̀ a máa kú owó tá a bá pàǹdẹ̀ a máa yẹn jẹ ìní òun sí sí àkáǹtì míì ìpé owó tó ń wá rí ń bẹ̀ ìlú òun fi ń tún mọ́sálásí ṣe lónìí gbogbo ọ̀rọ̀ yìí ó fi gba Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ ni gbogbo ọ̀rọ̀ yìí ó fi gba Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ torí pé irọ́ odidi odidi irọ́ ni kí wọ́n á mú láti dà kọ́kọ́ tí mo ti bẹ̀rẹ̀ wípé òun ló ń wẹ bàbá kábíyèsí àná òun lòun ò sì jẹ́ kí àwọn ìlú kí wọ́n rí òrò ṣe fún wọn di orí ọba ní wọn gẹ́sẹ̀ rẹ̀ ní gbogbo òrò tí wọ́n máa ń ṣe fọ́ba òun òdúnwó rírọ̀ fún ní o òun gẹ́gẹ́ nígbà tí bàbá dákẹ́ ẹni tó pè é ní pé bàbá dákẹ́ alájà blasi sọládìran òun gẹ́gẹ́ ló pè abísóyè ọmọ bàbá ló sì pè alájà blasi sọládìran ipe prince blasi sọládìran ipe bàbá dákẹ́ prince blasi yìí òun ló sì pè ààrẹ mùsùlùmí kí wọ́n tó máa pè àwọn tọ́jà mùsùlùmí nínú Ògbómọ̀ṣọ́ ká tó di pé abo àṣírí bàbá èmi ò sí ń bẹ̀ wọ́n ti faṣọ sí bàbá lára tán wọ́n ti faṣọ sí wọn lára tán kí n tó dé láàárọ̀ torí pé ní ẹ̀kọ́ ibi tẹ́lú wà ní máa ń fẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ kan kò jẹ́ wọ́n rìn ní pẹ̀lú gbogbo òru tí bàbá dákẹ́ yẹn ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ débẹ̀ tí wọ́n sì jọ ṣètò wíwé bàbá kí wọ́n tó faṣọ sí wọn lára ajánẹ́sì wà ń bẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mùfásírù àná tó ń ṣe fúfú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọ wà ń bẹ̀ ọ wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tòní ọ wà ń bẹ̀ yìí náà ọ̀ràbí wa náà ọ wà then prince abdulaziz ọ wà ààrẹ mùsùlùmí ọ wà ń bẹ̀ kankan ọ̀sọ́ wípé dé ọmọ bàbá gangan ọ wà bàbá tí wọ́n bàbá sí ojú gbogbo ayé ilá sì ti skirun sí bàbá lára kò sí olóyè kankan tó mẹ́sàn wípé wọ́n lórò orò tí wọ́n ṣe wọ́n tó lẹ̀ sí bàbá wa sọ wà ní torí bàbá mùsùlùmí ni wọ́n kódà kí bàbá tó kú bí tá a ṣe wọ́n sí ni bàbá ti máa ń bọ̀kà wípé ibẹ̀ làwọn ó sùn o ibẹ̀ làwọn ó sùn pé ìjọba àwọn fásitì náà ni wọ́n ṣe àwọn gbẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun tó wá ní lọ́sàn-án ẹgbẹ́ tó sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ fún bàbá ní gbogbo òru Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi wá ṣe kí ni ni wọ́n fi di ọ̀dá òun gbà fún inú jẹ́ odidi rọ́ọ̀kì pamọ́ gbogbo òru tó sì jẹ́ ìbàlórúkọ sọ inú sọlẹ́ ayé gbogbo sọ pé oòrùn tó wù wọ́n ṣe fún bàbá wa èló jẹ́ kí gbogbo àwọn sọ́yìn kanṣu àti gbogbo àwọn tí ń gbóhùn jà láàfin àti gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ilé tí gbogbo irọ́ ni o ó nìkan bọ́wọ́ ẹ̀ bàbá ẹnìkan kan ò sọ fún oṣù tó bá wá jẹ́ ilé ẹnìkan sọ fún un bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni ọba láyé dájú rẹ̀ ó sọ jáde ó sọ síta àbí kí ẹ gbogbo ẹ ti bá rí ìkọ́lì yìí kí ẹ lọ bí léèrè kọ́ dáàbò àwọn ẹni bẹ́ẹ̀ tẹ̀sí sọ̀rọ̀ dé lórí kò sí kí yàn áàyè ọ̀rọ̀ kẹ àbí kankan kọ́ sọ irú ẹni bẹ́ẹ̀ kọjá kọ irú ẹni bẹ́ẹ̀ síta pẹ́tọ̀ èmi o Yunus kọ́líà àwọn ẹni bẹ́ẹ̀ ló wá báyìí báwọn sọ̀rọ̀ fún bàbá tó ń takò wọn kọ́ sọ síta tí ọ̀bá ní sọ síta ẹ mọ̀ èké odidi irọ́ ìní ń pa so gbogbo tẹ̀mí sọ yìí mo fẹ́ kí gbogbo ẹ̀yìn tẹ̀ ń bí ilé tẹ̀sí ń pè ẹ̀ gbé gbogbo àwọn tí mo sì kàkálẹ̀ yìí tí wọ́n bá sí ń bẹ̀ wọ́n wá dìbẹ́ǹdè ó sì sọ síta àwọn ẹni báyìí wọ́n báyìí sọ̀rọ̀ fún bàbá jẹ́ alákọ̀ọ́kọ́ nínú jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń ọ sọ wípé gbogbo ìmáàmù tó bá ti dé orí àgbèrè ìmáàmù ìní wọ́n máa ń wọ ẹgbẹ́ ìmùlẹ̀ ni wọ́n máa wọ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ yìí ni wọ́n fẹ́ mú òun wọ̀ tóun ọ̀gbà fún wa tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn àyímọ̀ ni gbogbo àwọn àfáàgbò Ògbómọ̀ṣọ́ tá a fi ń ta kòrò kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá ìmáàmù àná àwájọ Yorùbá ni bàbá wa ìmáàmù aláwùyé àwọn òtí ìdẹ́nu ìjọba ìmáàmù kan sùn ṣùgbọ́n a bá wọn lògbà tó ní ẹgbẹ́ ènìyàn kankan tọ́ ta bá wá rí ẹnìkan tó pé nínú àwọn àfáà nílùú àbí aláwọ̀ kan nílùú tó sọ wípé wọ́n máa ń ṣe ìmọ̀lẹ̀ kí ìmọ̀mù ní mùsùlùmọ́ dá fóńtọ̀ síta kí ò yóò dọ́kọ̀ rẹ̀ tí ọ̀pọ̀ wá lè rẹ̀ ibi máa bá sá torí pé ìbínú ọlọ́run yóò máa gbogbo nǹkan ibi ń kò sí ìmáàmù kan tó wọ ẹgbẹ́ ìmọ̀lẹ̀ rí nínú Ògbómọ̀ṣọ́ yìí mùfásírù àná tí wọ́n kú láyé àjọ lùgbà èmi padà láàrín àjọ kan ààrí elédú kan ààrí olóòsà kan tó yọjú sí wa pẹ́tọ̀ ẹ̀yìn bàbá yìí wà ní kan tó sí àná nígbà tí ó kú àwa náà àti eléyìí náà mo fi ń challenge aláàjì Mansuri Èjìdé mo sọ fún wọn adọ jókòó báyìí wọ́n mo ní wọn ni èèyàn ń bà wọn lórúkọ jẹ́ ń bà ìdílé wọn lórúkọ jẹ́ wọ́n sì tún tẹ̀lé pẹ̀lú aburú ọwọ́ rẹ̀ ajẹ́kẹ́ làwọn náà wọn ni ti kúrò bàbá wọn ni wọ́n sì sọ pé ìmùlẹ̀ wọ́n ní alhamdulillah tó bá jẹ́ pé bàbá ní ìmùlẹ̀ ni òun náà jẹ́ kanú àwọn tó jẹ́ pé wọ́n ṣe agbátẹrù bá a ṣe ṣe òkú bàbá lájọ́ tí a bá rí kú báyìí títí tó fi di jọ́kẹjọ aláàjì màsúrù díẹ̀ tó ṣe agbátẹrù gbogbo bẹ́ẹ̀ sì náwó rẹ̀ ó yẹ kárí àwọn aláwo tó yọjú sí i tótọ̀ àwa náà agbọ́dọ̀ gba ẹ̀jẹ̀ tiwa náà lójoojúmọ́ àbáyé wà ní ẹgbẹ́ awo tí ọ̀pọ̀ wá síbẹ̀ àwọn ẹnu ọlọ́ọ̀nù táà bá rí aláwọ̀ kankan yọjú sáwọn náà tí wọ́n sì bá tí yúnúṣà ń parí rọ́bà tẹ̀lé àwọn ẹnu ọlọ́ọ̀nù tó bá jẹ́ ife àwọn ò rí aláwọ̀ kankan báyìí yọjú sí wọn bàbá yẹn tó yìí o agbọ́dọ̀ bá jẹ́ kẹ̀kẹ́ lórí ẹ̀ kó tó di torí pé jírúsà ń bà ní Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ gbogbo ọ̀nà sì ń bà ní Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ gbogbo ẹtí bá ń gbọ́rọ̀ yìí níta wọ́n fẹ́ à nígbà tó dé ní kú wá ṣe ní fẹ̀ sí wá mọ́ tó ń lọ́pọ̀ wá lẹ́sìn ìmáàmù tó ti jẹ òun ni ìmáàmù ẹlẹ́ẹ̀kẹtàlá tó ti jẹ báyìí gbogbo àwọn tó ti lọ ìsìn wọn ọ̀mẹ́ wọn ọ̀mú ọmọ onímọ̀ nǹkan tí wọ́n ń ṣe ó yẹ kó ìgbà tó wọn á dé lónìí ní ẹ̀sìn bá ń kó wa lẹ́sìn tó gbọ́rọ́ ti ń pàyẹ àdápàárọ́ ni gbogbo wá ní òórí àpá àkọ́tọ́ yọjú sóòrùn wípé ilé aláwo àbí ilé ìmùlẹ̀kan tí gbogbo àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí wọ́n máa ń mú ìmáàmù wọ̀ kí wọ́n kọ́ wá kọ́ bọ́ọ̀tà èmi yìí ní wẹ́lẹ́wà lóko àtọ́ba sábó nínú àbúgbà nínú àbúgbà ẹ̀sán lójú àbá fún ìbílà ìwẹ́lẹ́wà lóko èmi yìí mo sì dílé àbúrú máa ṣe tí ń sọ ìrìnbẹ̀nu tó sọ fún wọn náà ipò wọn lọ́gbọ́n ló ṣùgbọ́n àti sẹ́ẹ̀lì fídíò mo ti sẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ fídíò bó ṣe lọlé akálà bó ṣe lọlé mègídá bó ṣe lọlé wọlé kalẹ̀ tí ibi tí ó ti ń lọ ṣe kálífà tí egun tó mẹ́tọ́ náà ṣàdúrà ń bẹ̀ gbogbo ọmọ sẹ́ẹ̀lì fáwọn ẹni tó gbáyà wọn padà àtọ̀rọ̀ àforíjì nígbà ọ̀ṣọ́ báyìí pé àwájẹ́ kó yẹ wọ́n gbé ìdílé rẹ̀ ní bájà èmi kí ni ìwé sí bí wọ́n sùràdùdínà láti méjì alìm padà pé ti lògúnmọ̀ sọ tí ìdílé rẹ̀ bá sọ wípé ọmọ ilé àwọn nílòmí èmi ó padà sẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ẹni tí ìpì rẹ̀ rúdú gbogbo ẹ̀yin àbá àgbáyé kí ni àlùkùrán kí ni ẹ̀sìn wá sọ lórí ẹni tí ìbì rẹ̀ rúdú tí tí ìbì rẹ̀ kí ni ẹ̀sìn wá sọ kí ni tí kù sọ nípa ẹni tí ìbì rúdú ẹ̀yin gbogbo ẹ̀yin àgbáyé ẹ̀yin náà yẹ̀wò ìtí ò lè gbẹ́gẹ́ ní jù lẹ́yìn rẹ̀ nìyẹn pé tó bá jẹ́ wípé ìbí rẹ̀ bá tọ́ tí ní fámílì wọ́n sọ wípé ọmọ ilé àwọn ni gẹ́gẹ́ bí àwọn àṣọ náà ti sọ pé tán bá mú wá lónìí tán sọ wípé ọmọ ilé àwọn ni àwọn òwò dáadáa tẹ́lẹ̀ ni èmi kíní náà tó ló pé padà sẹ́yìn ṣùgbọ́n tí wọn bí wọn bá ṣe bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ̀ tí máa ń tọ́ sí alábòsí lọ́lọ́dúnbá tọ́ sí yínú sàtọ́lẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ̀ tí máa ń yẹ̀yẹ́ alábòsí lọ́lọ́dúnbá yẹ̀yẹ́ rẹ̀ torí ń fi àwọn ọ̀rọ̀ yẹn ní ti ń bà lórúkọ jẹ́ ń kí wọ́n wo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bí aláwo bí ẹni tí ọmọ ti ń ṣe òun gẹ́gẹ́ sì ni aláburú ẹ̀dá ìparọ́ fún olóyè ìṣúná lòun irọ́ nípa mo ti sẹ́ni mo sẹ́ni fídíò rẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tí ó mọ̀ tó ń bí rẹ̀ ti lọlé akálẹ̀ ẹ̀sẹ̀ muslim ni ọ lọ sí ti kìdáwò lọ lọ sí kìdáwò gun ó kó kúra ẹ̀ lọ mẹ̀kídá bàbá rẹ̀ kú ọlọ́pẹ́ lọ sàdúrà kírísítẹ̀ni wọlé kẹlẹ̀ kírísítẹ̀ni ń ṣe kánífà ìmáàmù lọ́rọ̀ sàdúrà ń bẹ̀ àwọn àtọwọ́ àtàwọn eégún níwájú ọdún máa túbọ̀ mọ́ àwọn lọ́wọ́ báyìí tí wọ́n jọ ṣe fídíò rẹ̀ mú sẹ́ndì gbogbo ẹ̀ ẹgbẹ́ náà bá tó fẹ́ rí fídíò yẹn ó pè mí pẹ̀lú wáṣẹ nọ́mbà rẹ̀ bá sẹ́ndì ẹ̀ sí nọ́mbà mi zero eight zero sixty nine eighty three seventy fifty three ìní nọ́mbà whatsapp nọ́mbà mi ẹ bá tún fẹ́ rí evidence yìí èmi ọ̀ sẹ́ndì ẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta nínú ọlọ́dọ́ pa ọ sọ wípé bàbá wa sọ ń tò ní nígbà tí wọ́n dé pásítọ̀ ni wọ́n wọ́n sì fẹ́ sọ gbogbo olú Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ sọ ní ìlú Christian kò rí bẹ́ẹ̀ wọ́n àfúnsọ́lá wà yìí gbogbo tí a máa ń ṣe tọ́jẹ́ ìlànà àwa mùsùlùmí kí bàbá yìí ó tó dé kò sí nǹkan kan tí wọ́n yọ́ lẹ́ńbẹ̀ọ́ kò sí nǹkan kan tí wọ́n yọ lẹ́mẹ̀ gbogbo bá ṣe ti máa ń ṣe pátápátá iná ni bàbá yìí ń bá wa ṣe àfi tá a bá sọ wípé a máa ń ṣe báyìí a ṣe táwùsìrì gbogbo ìparí táwùsìrì inú àdúgbà sí máa parí ẹ̀ ibẹ̀ náà láti parí ẹ̀ gbogbo sàárà tí bàbá sì mọ táwọn tàná máa ṣe iná ni bàbá tòun náà ṣe bàbá ò sí ẹlẹ́yàmẹ̀yà bàbá ń jẹ́ pé yé wa yí pé ẹ̀sìn mẹ́ta ní gbẹ́lógún ọ̀sán kírísítẹ̀ ń bẹ́ńbẹ́ oníṣẹ̀ṣẹ̀ ń bẹ́ńbẹ́ mùsùlùmí bẹ́ẹ̀bẹ́ kódà bàbá tó fún wa láǹfààní bàbá tó fún wa láǹfààní pé gbogbo tí àwọn ọ̀bá mọ̀ tó jẹ ká máa ṣe tó jẹ́ àwọn mùsùlùmí bàbá fún wa ní free movement lórí ẹ̀ pé ká máa ṣe so bàbá ò sí ẹlẹ́yàmẹ̀yẹ ẹ̀sìn ó ní ní ń parọ́ àdáparọ́ ni ló dá pamọ́ bàbá yẹn ibi ọbẹ̀ sọ lókun sọ ní kírísítẹ̀ tọ́pọ̀ wá sọ lókun sọ ní ìlú kírísítẹ̀ nìkan ibi lọ́bẹ̀ báwọn oníṣẹ̀ṣẹ̀ sí ibẹ̀ ló fẹ́ kọ́ àwọn mùsùlùmí sí so àdáparọ́ nínú àdáparọ́ tó tóbi iná lèyìn náà so ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ nínú rọ́gbọ́ tó pa ọ sọ wípé àkáǹtì tó wò ó dùn ìlò òun fi gbogbo ó ti ń wọlé níbẹ̀ ìlò òun fi ń tún mọ́sálásí ṣe ó lè ní èmi padàpọ̀ yìí sùràdìdìnà láti méjì alì mo pè ní olè olè ní ibi dá o aláyé sàájú oyè wù mí tá a lọ ọbẹ̀ two naira ní sùrájú dín ní akóredé tá a fìdá ojú òkú ni o ibi òkú ni o ló ti ló ti fún wa ní two naira ibi fìdá òkú la lọ aláyé ibi òkú lọ ibẹ̀ ló ti fún wa ní one million naira àti cement gbogbo nǹkan yìí mo ti sẹ́ndì ẹ̀ síta gbogbo nǹkan mo ti sẹ́ndì ẹ̀ síta ọmọ sọ fún òun tún mọ́sálásí ṣe irọ́ ni àwọn tó tún mọ́sálásí ṣe àwọn tá a ṣiṣẹ́ rẹ̀ tó tó dé nì kọ́lọ̀mbà àforí àbábùbá sí kọ́lọ̀mbà àforí jẹ aláàjì múdà bàbá ìmáàmù àná kọ́lọ̀mbà akẹ́ gbogbo wọn gbogbo akábínẹ́ẹ̀tì wa tí wọ́n ti lé kọjá lọ kọ́lọ̀mbà akẹ́ wọn àsìkò tó báyìí láwà ní 2020 2019 a ń ṣe táwọ́sílì lọ́wọ́ ní inú àwẹ̀ ọdún náà ọpọ́ sínú àsìkò òjò 2019 inú òjò ń rọ̀ ní kán láti òkè ẹgbẹ́ àwọ̀wé mọ́sálásí ìjọ ọ̀sọ́ pẹ̀lú báwọn sí máa sáré kí rẹ̀ ní kí ó tó di táìsì tó yí jí mọ́tò láti gbàlá àti wọ́n pẹ̀lẹ̀ fún sẹ́sì yẹn àtẹ̀tísú àrá òun lò nìkan ló sì ṣerú fún mọ́sálásí wọn o nìkan ló ṣe é ló sì tún gbogbo ní ìtòsí kò náírà lọ́dọ̀ kìí ṣe sẹ̀fílì láì láti ṣe a lọ bá a lọ sọ fún pẹ̀tọ̀ wá fún mọ́sálásì ṣe torí pé owó àwọn bàbá ńlá àwọn náà ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n tún tẹ́lẹ̀ bàbá wọn láti ká lè kúrọ́ ó sì ṣàdéhùn ó sì tù ó sì wá bá a ṣe rúfù mọ́sálásí àti tílé obìnrin àti tílé ọkùnrin ó sì ó ká gbogbo páànù rẹ̀ ó sì sọ ó gbé alumílíọ̀n páànù sí òun náà lọ ka páànù tí a tú lórí mọ́sálásí yẹn òun lọ́ọ̀dà yíwù tó lẹ́kùn lọ́ọ̀dà àmọ́ tó kó wẹ̀ sí ẹlẹ́kẹta sẹ́nitọ̀ Fatai Mọ́tàwá Buhari

nígbà náà kọ́ parí táìsì yóò kọ́kọ́ kún mọ́sálásí yẹn nígbà tí wọ́n tún ṣe táìsì ẹlẹ́ẹ̀kejì mọ́sálásí yẹn kún dọ̀tí ó kún tún mọ́sálásí yẹn kò gẹ́ẹ̀mù sẹ́ńtọ̀ àpọ̀tọ́ mọ́tayọ̀ Buhari òun ló ṣe é tọ̀ kí ni ìpẹpẹ tó wà níta yẹn eleven million naira lọ́pọ̀ lọ́wọ́ adéṣe ẹ̀yin tẹ́ bọ́wà lóògùn náà sọ àbẹ́ ìtẹ̀ wà lọ́nà tó jì ẹ wá ẹ wá wo pẹpẹ yẹn tó bá wọ́n five million naira ìtọ́nà ti eleven million naira ṣe nìyẹn ẹ wá yẹ̀ wò ntọ́sìmọ̀ tí ó lè orí kí náà ó lè ní ẹlẹ́kẹ̀ẹ́rin ọ́fíìsì tí ń lò yẹn àwọn Islamic affairs àwọn special committee of Islamic affairs àwọn ni wọ́n tún mọ́sẹ̀ wọ́n fún ọ́fíìsì yẹn ṣe àwọn wọ́n ń kí ló nínú àwọn tó sì donate fún wa ẹntọ́ yúnímọ̀ yusuf ó fún wa ní 1 million naira ó kún fún wa ní 200 pack of cement àtẹ̀mí kí ní ìdẹ́ ìlọ́wọ́ rẹ̀ kí ló lò sí bàbá mi ò bí òro ó fún wa ní 100 pack of cement mo bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ló lò sí kò rí mi ọ̀kan tó tọ́ka sí bẹ́ẹ̀ alájà abdulrasaq salaudeen alágbòmọ wọ́n fún wa ní 100 pack of cement àníbo ló lò sí kò rí mi ọ̀kan tọ́ka sí ìtọ́jọ́ sọ fún mi ní pé àwọn tí ẹnjìnìà mẹ̀rẹ̀sàk tí wọ́n dákọ nísì bí ẹnù aláṣùwàrá ní ẹnjìnìà tí wọ́n gbogbo alájà mẹ̀rẹ̀sàk ọmọ inú ilé wa ni ọwá ní ngbà mọ̀ bí ilé sísílẹ́ǹtì bí sísọ́lẹ̀ bàgì yẹn ìgbòlódò sí ọwá ní òun kò fáwọn ilé sọ ọ̀yá wọn ni àbọ̀ ọ̀tá fún wọn àbọ̀ òmìnira ìrísí rẹ̀ dáhùn gbogbo tí mo sọ yìí ẹbí léèrè dáadáa tí ìlà bí léèrè aláì mọ̀súrò èdìdè mo bí léèrè ṣèjú ẹ̀ kò rí nǹkan kan sọ kò rí nǹkan kan sọ lórí ẹ̀ tó àkáǹtì wá lóhùn sí owó tí ń gbà ń bẹ̀ ibo lọ́nà sí kí ló sì lára mọ́sálásí fọ́ọ̀kù owó ni ẹ̀ńtì tá a ti ń lò ń bẹ̀ nísìnyí ẹ̀yìn alájà mẹ́tì kóró olókun alówó lára ìdìtọ́ fẹ́ náà anyị ẹ́ńjì márùn ẹ́ńjì márùn la ní eji márùn ṣùgbọ́n kó lè parí jìbìtì yẹn nù ó ka dégbé dẹ́dẹ́ nígbà tó wọ́n yẹ wọlé wọ́n sọ yìí a gbọ́dọ̀ ara ẹ́ńjì fún wa tó tó kú àbùràsá aláàjì àbùràsá kàgbétì ọ̀rẹ́ ẹ́ńjì ee wa tó tó kú ó kọ́tírò àná àti tàílà wọn lọ́ra ẹ́nì o alájà múlíká wọn rẹ̀ ẹ́nì fún wa a sì ní ẹ́nì tá ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ìrẹ́kẹ́ òun ṣùgbọ́n kó lè bá àríjìbì ti lò ọ sọ fún nǹkan fi four point seven million naira tẹ́lẹ̀ àjàbìlẹ̀ tí ìgboro tó gbé fún wa pé ká fi ra ẹ́nì sí mọ́sálásí ó lò ti fi ra ẹ́nì sí mọ́sálásí ẹ̀rọ lọ́ba wo ẹ́nì tó wà mọ́sálásí yẹn sọ́wọ́ one million naira ẹ́nì tá ń dín tọ́lá sí mọ́sálásí yìí sọ one million gbogbo tí mo sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ǹsì ẹ̀jẹ̀ sọ pé tí ọ sọ fún fún ara yín ẹwà wá yìí ẹwà yẹn gbogbo owó tó gbà wọlé gbogbo owó tó gbogbo tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mo iná ìlọ́dọ̀ sara agbára nílá Eh, lọ́dọ̀ díróyà ọ̀dọ̀ díróyà ìsìtì rẹ̀ gbẹ lọ́wọ́ mi nígbà tá a fún iye yídìse nígbà fún èmi àti adánọ́sì alájíkọ́sì dìmọ́kọ̀lá ìlà lọ́rẹ̀ lọ́dọ̀ ìsìtì rẹ̀ sọ gbogbo ń tààrà pátápátá iná ló wà lọ́wọ́ kékeré lọ́lọ́ lọ́lọ́ sọ pé òun fi so ẹ̀yin tẹ́ wá ẹjọ́ fáǹsì ẹ̀ mí yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ó sọ fún yín ń tẹ̀lé mọ̀ ẹ wá lọ bílẹ̀ sọ ìtọ́ba rí kó náà sọ sínú atẹ́gùn gbẹ̀mí sọ sínú mídíà yìí kó náà sọ kó dìkì ara rẹ̀ sọ yìí a ní kó sí àkáǹtì a ní kó sí àkáǹtì kò rí àkáǹtì so arọ̀ wá mo sì tún fi àsìkò yìí náà ṣàdúà fún gbogbo àwọn tó pè mí nígbà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí wípé ntòun ṣe mí ntòun ṣe mí tí wọ́n fi ń dìtẹ̀ mú àwọn gbàgbọ́ yìí pé oníṣúná ni ọ̀sẹ́ni tí ó dẹ̀gbọ́rù tó yẹ lọ́kà kalẹ̀ gbogbo ọlọ́tọ́ pa yìí tí ò sọ pé ẹni tó gbé súnà lọ́ba yìí àgbọ́dọ̀ sọ̀pọ̀ tẹ̀ tẹ̀lé

ó sì lọ ọbẹ̀ ọlọ́ọ̀dọ́ lọ yẹn kọ̀ọ̀kan ẹsẹ̀ muslim o ìyàwó ẹsẹ̀ kẹsẹ̀ muslim àwọn méjèèjì christian ni wọ́n ń gbà lọ́fẹ́ ṣàdúrà ló ẹsẹ̀ mú ọ́nkátì ni ìyàwó ẹsẹ̀ ń borí lọ́wọ́ ni mo ti àwọn ìlú náà ó ẹsẹ̀ fi ẹsẹ̀ fi kú borí nígbà ń ó sì sọ pé ó ń bí bí nílẹ̀ yìí lọ́dẹ̀ gbé súnà lọ́wọ́ dr sọ̀rọ̀fàdín rájí bàbá yẹn gbádẹ́bọ̀ rájí bàbá yẹn lájọ́dẹ̀ mi ti dé Ògbómọ̀ṣọ́ tó tásínà àtàtì mi padà tó kùn tí mo wá jẹ oyè pàràkò yìí èyí bàbá bá ń àti ṣe òní ó ó lè lọ sí wọn lọ́pọ̀ yọ̀ kí wọn ni ibi olóògùn tí mo ti pàdé ẹ̀ tọ́ bàbá yẹn ìdágbàtí bàbá muhasiru nígbà tí wọ́n jáde láyé ó sì lọ kí wọ́n ní ọ̀bá wọn jókòó jọ́ kẹta ọ̀bá wọn jókòó jọ́ kẹrin ọ̀bá wọn jókòó jọ́ kẹjọ àwa làá jókòó èwo àwa làá tó rò sárására níbi tó wà dàgbà àwa náà sì já lọ́mọ lọ́wọ́ ìwé tó bá ní ọ̀dà ní ọ̀dọ̀ ọ̀tẹ̀ ní ọ̀dà ọ̀dà lọ́dọ̀ ọ̀tí wa ọ̀dà bí èmi ọ̀bá dá kásàlú àkókù àdọ́dù Muhammad kí lọ́dọ̀ pọ̀ pọ́sùlẹ̀ fún wa sí tó nílò láàwọ́ ní màláìka àwùjọ sọ̀dún náà lánàá bí yìí yá àyíwá lẹ́dínà àmànú sọ̀lú àlẹ́ ìwọ́sàn ní tẹ̀sìdìmọ̀ sánàbí ìbẹ̀láyé ni sánàbí ìbẹ̀láyé tọ́lọ̀ fi ní ẹmọ́ sàtàlátù sàìkọ̀rọ̀ dágà sàlátù gbígbò pọ́ntọ́ ọba ṣe tí ọba ṣe sàlátù ń bẹ̀ èmi ọlọ́wọ́ kò ní ìgbà lọ́wọ́ rẹ̀ tí Muhammad bẹ̀láyé kan ma Muhammad àwa ń sàdúà á sì máa ṣe kódà wà náà ń bẹ àwọn ọmọ tiwa náà ojú ọ̀nà ibi táwa wà yìí ìmìkọ́lọ́ ilé àwọn ọmọ náà sí

èmi ọ̀pá díẹ̀ ní sùn nígbà ń ṣe tìdáwò à ń ṣe kíní kan nínú ní ìdí ẹ̀pàdé lóde kankan rí lẹ́yìn ibi tí mo ti pàdé ẹ̀ pé ọlọ kí wọn ó sì kúrò níbẹ̀. ṣùgbọ́n tí wọ́n parọ́ kó súnà lọ́wọ́ kó súnà ajẹ́bọ ni olè ní ó jìbìtì ni ìní yunus mọ́lẹ́à olè ní tẹ́ẹ̀bá tọ́bá sì ní ta ṣe àkójẹ́ ọmọ ọmọ orúkọ mi ó dájú gbogbo èsì nígbà fún wà lórí mídíà mú sọ so nípa ìdí eléyìí nípa ìdí eléyìí ọlọ́run gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí ọ̀bá yé tẹ̀sán máa gbọ́ ìmọ́lẹ̀ báyìí náà ẹ pè wá àwọn sàlàyé fún yín tó ni ẹ pè ẹ pè ẹ pè mí ẹ fi àwọn méjèèjì ẹbí sójú kan náà kájọ wá sọ tí ń sọ kí mi náà sọ tí mi náà sọ ni kúrò wọn bẹ̀rẹ̀ náà wá bọ́pọ̀ òun pọ̀ kọ́ wa wọ ẹgbẹ́ àwọn báyìí lọ yọjú sóhun pé wọ́n fẹ́ gé orí àwọn báyìí lọ yọjú sóhun kó lọ wá kí ara rẹ̀ kọ́ wá sọ pé bẹ́ẹ̀ lórí kò wá. sọ nípa ìdílé wa gbogbo ẹni tó náà bá fẹ́ pè ní tí ọ̀mù tó sì fẹ́ bèèrè òdodo ẹni tó fẹ́ bèèrè òdodo ni o zero eight zero sixty nine eighty three seventy fifty three òun náà ni whatsapp number mi gbogbo tí mo sọ yìí tí n bá parọ́ mọ́ ìmọ̀mù bínú sọ́lé àtẹnusí náà ibi dandan tí n bẹ́ẹ̀ lọ́lùkọ́ àgbọ̀mọ́ bá mi. tí n bá parọ́ mọ́ kò bá tí n bá parọ́ mọ́ gbogbo rẹ̀ tí n bẹ́ lọ́rùn Quran ọlọ́wọ́ gbogbo tí n bẹ́ lọ́rùn Quran ọlọ́wọ́ kó náà wá ọwọ́ gbogbo tí mo sọ yìí mo parọ́ mọ́ òní kájọ fi kájọ dúdú ra tó nípàdé gbogbo àwa tí ọ̀rọ̀ ta wà ń ta irọ́ tí ń pa fún wa ìlà àkọ́kọ́ gbọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ṣèlú ẹlẹ́bọ o Islam ń ṣe tiwọn àwọn Christian wọ́n ń ṣe tiwọn àwọn oníṣẹ̀ṣe wọ́n ń ṣe tiwọn tí kò dì kan lọ́wọ́ kó tó dé ó lè fẹ́ kí ìmáàmù tó ọkọ dé gbogbo wa sì jọ ń ṣe wọ́n gbẹ́rù kó ṣe ti ẹni básìkò ọdún àwọn oníṣẹ̀ṣe bá dé wọ́n ṣe tí wọn ọ̀dà wá láàmú bọ́dún tiwa náà bá dé àwa náà ṣe tiwa àwa náà dà wọ́n láàmú òun náà ló dé lọ́jà gbogbo ẹ̀jẹ̀ ètò dùn mí tó ṣe mí lẹ́mọ̀ ni pé aláàjì Mansur tí ìmáàmù kúrò nílé wọn òkú mọ̀sánlá gan wa a wọn náà àárí wọn ìbàbá wọn tó kúrò ń bẹ̀ akálà ló pé mọ́tò tí bàbá lò tó tó fún àti sẹ́ńtà Buhari olówó báyìí tí wà tí tí tó ní tùmọ̀ títí ń tọrọ mọ́tò lọ́wọ́ christian mọ́tò tí ń gbé lọ yìí tí ń gbé lọ tí ń ṣe ìbádà fọ́nà ṣègbó lówó olówó gbà ẹ̀ náà ṣùgbọ́n àkúrú táwọn náà fẹ́ ṣe lẹ́sì rẹ̀ kí mọ́mù tí mùsùn lọ láti ṣe inú dáná ọmọ ìlú gbogbo àbúrò ọwọ́ wọn sọpọ́tì ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òkú ọlọ́ọ̀nù àwọn ọlọ́ọ̀nù àti gbogbo àtọ́jọ wájú ìbàjẹ́ ṣùgbọ́n àná ọ̀gbìnà